ó ṣeni láàánú pẹ̀lú ìròyìn eléyìí tó bẹ́ gìjà wọ̀lú bí ọ̀rọ̀ léyìí tó ń sọ wípé ọ̀dọ́mọdékùnrin tó jẹ́ òṣèré Nollywood ní orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ rẹ̀ jẹ́ Yusuf Ọ̀jẹ̀wálé léyìí tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Satia ni ó ti jẹ́ Ọlọ́run nípè. fún gbogbo àwọn olólùfẹ́ eré sinimá ti Yorùbá ní ìbẹ̀rẹ̀ ọdún year two thousand wọ́n ò mọ ẹni tí à ń pè ní Satia yìí Satia lẹ́ni tó jẹ́ ènìyàn kúkúrú tó dúdú léyìí tí ó máa ń sọ̀rọ̀ bí àwọn ọmọ gànfẹ́ pàápàá jùlọ lẹ́ni tó jẹ́ wípé nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá òun náà ni ó ti máa ń da àgbàlagbà láàmú Yusuf Ọ̀jẹ̀wálé satya náà ló ti jẹ́ Ọlọ́run nípè báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àìsàn eléyìí tí ó ti ń ṣe fún ọ̀pọ̀ ìgbà Yusuf Ọ̀jẹ̀wálé Sátíà ó dìgbà ó ṣe.